ẹ tún darapọ̀ mọ́ a lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ ọ̀fẹ́ nìgbàlà apá kejì. tẹ́ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 kí olúwa bùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. bọ̀tẹ́ ẹgbọ́n tí jésù sọ kò sọ pé kó ta ìdajì o He didn't say sell fifty percent. ó ní gbogbo ohun tó ní pápátá kò lọ tà. everything you have. ẹ ti ń bá tà gọ. if I do that. ó ní kó fún àwọn tálákà. give it to the poor. kó ń wá di tálákà. so that he will become a poor person. ó ní kó wá gbàgbé lẹ́bùn ẹ̀ máa tọ̀ mí lẹ́yìn. carry your cross and follow me. bọ́lá fẹ́ déjọba ọ̀run ni. you want to make heaven. ẹ wo ẹ wo bíjọba ọ̀run ṣe le tó. Look at the hurdles placed on his life. And most believers say it's simple. Sell all your belongings, all your assets. Ìwọ He couldn't do it. You have to work for your salvation. lọ́ta gbogbo ohun tó o ní kò fi fátálákà. sell all your assets give it to the poor. gbàgbé lébu ẹ kó máa tọ̀ mí lẹ́yìn. carry your cross and follow me. bíbélì sọ pé ọmọkùnrin yìí bínú lọ. the bible says that statement angered this man. sẹ́yìn náà nìjà ń dẹ́jọba ọ̀run. will that be an obstruction to my making the. nonsense. ìsọkúsọ. ó bínú lọ. He left in anger. Ìjọba ọ̀run ló wá wá o. He looked for. Jésù sọ pé ṣe é rí ọlọ́rọ̀ tó ń bínú lọ yìí. This man walking away from me. Tó bínú sọ̀rọ̀ tí mo sọ yìí. That anger is showed because of the sin. Kò fẹ́ ṣiṣẹ́ ìgbàlà. He is not ready to work for oh, salvation. Ọ̀fẹ́ nígbàlà. He wanted free eh. salvation. Ọ̀fẹ́ nígbàlà. Salvation is free. Kí ló ti sọ ní ìsìn? What have I said? Ló bínú náà gan-an. That angered him like this. Bí orí ràkúnmí bá lè wọjọ́ abẹ́rẹ́. If the head of a camel. Lọ́mọkùnrin yìí máa wọ ìjọba ọ̀run. So will this man walking away make heaven. Look at that ẹ wu ọ̀rọ̀ yẹn. ṣé ọ̀fẹ́ ni is salvation actually is it true bọ́ ọ̀fẹ́ ni gbàlà. òótọ́ wa ni pé salvation is free. ọlọ́run fẹ́ kó ṣiṣẹ́. God wanted him to make an input. even though wíwà ẹ bá tiẹ̀ dáa. even if your car. ọlọ́run ò tí ì gbà yẹn wọlé. God have not accepted that. Oh, it now when You see, I have certain steps to take again. To complement that ìwà. Láti fi kún ìwà mímọ́ rẹ tó ń pè yí lẹ́yìn ìyẹn ni wọ́n ní kó ṣe yìí àti pápá ọ̀pọ̀ fi mọ́. we add we kept the command. ṣùgbọ́n wá lo eléyìí kó fi kún. make it an addition. ọ̀nì náà oní kò lè rí bẹ́ẹ̀. ìyẹn lẹ́jù ń tọ̀hún. that was too much for me wọ́n dẹ̀ ọ lè rí ìjọba ọ̀run wọ. for that reason you will not make heaven. ọ̀fẹ́ kọ́ ni ìjọba ọ̀run wọn wẹ́ẹ̀ ṣọ̀fẹ́. you don't walk into heaven's free. rárá o kì í ṣọ̀fẹ́. it's not frame. ọ̀fẹ́ nígbàlà. salvation is. bóyá yẹn bóyá yẹn nìyẹn tiẹ̀ gbójúlé kó ọ̀fẹ́ nígbà la. maybe that's what you believe kẹ́yìn gbogbo ohun tó. why do I need to work for it. ọ̀fẹ́ nígbà la ẹni bọ́ ògo ẹ̀ sílẹ̀. God shared himself. ìyẹn ṣiṣẹ́. glory. ọlọ́run tó fún wa lọ́mọ kan ṣoṣo tó ní kì í ṣe iṣẹ́. he gave us his own àwa tó ń dẹ̀ wá ṣe iṣẹ́ yẹn fún ní ìsìn káwa wá máa ní ọ̀fẹ́ we the beneficiary of that kind gesture of God then we target free free free nínú ìwé jacob orí kejì ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ogún títí dé ìparí ẹwọ ẹwọ tó fi bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn. ṣùgbọ́n ìwà aláìmọye ènìyàn. ṣé o gbọ́ nǹkan tó pè. aláìmọye ènìyàn kí ló aláìmọye ènìyàn ṣe aláìmọye ìwọ ọ̀pẹ. no foolish person. ènìyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. my people are being. ìwọ ọ̀pẹ ìwọ tí ò ní ìmọ̀ ìwọ ènìyàn tí ò ní ìmọ̀. You foolish man. tó jẹ́ pé ọ̀fẹ́ nígbàlà ló dúró lé. You are hanging on the on the premise that salvation is free. ẹni ṣiṣẹ́ ọ̀fẹ́ yẹn gan-an ṣe ló ṣiṣẹ́. He worked for it. kọ́tọ́lẹ̀ dọ̀fẹ́. We are reading James two twenty. àwọn tí wọ́n wá ṣiṣẹ́ fún. We that. káwa káwọn gbẹnu. And uh, we want to stay aloof. Ọlọ́run ò kankan lọ́wọ́ wa ọ̀fẹ́ God requires nothing from us is free. Kí ni Jacob orí kejì ẹsẹ̀ ogún títí dé ìparí sọ? James two twenty ìwọ òkè ìwọ aláìmọye ìwọ hmm. aláìlẹ́kọ̀ọ́. you foolish man. ìwọ a fẹ́ mọ̀ pé ìgbàgbọ́ ní àìsinmi àìsí iṣẹ́ asán ni. do you want Jẹ́ to say that faith without deeds is useless. téèyàn bá lóun nígbàgbọ́. if you say you are a believer. tí kò sì fi iṣẹ́ sí. and there are no deeds. ǹjẹ́ o mọ̀ asán ni gbogbo ìgbàgbọ́ yìí. it is useless. tọ́jà ọ̀fẹ́ nígbàlà ló dúró lé you are preaching salvation is free ǹjẹ́ o mọ̀ pé pẹ̀lú gbogbo ikú jésù lórí igi àgbélébù. with the death of Christ. ǹjẹ́ o mọ̀ pé à ń ṣiṣẹ́ ìgbàlá. we have a role to play for our salvation. fún ti ara wa. for our own salvation. bẹ́ẹ̀ ṣe ti jésù ti ṣe o. not the one did on our behalf. yẹn o ti parí yẹn. that was on our behalf. ṣùgbọ́n ní ti iṣẹ́ ta wa. we are direct beneficiaries. iṣẹ́ yẹn náà náà ń béèrè lọ́wọ́ ọlọ́rọ̀ yẹn. that was what was required. ìgbà tí ó dẹ̀ lè ṣe é sọ̀jọba ọ̀run. when he couldn't meet it gbọ́ eléyìí tí a tún sọ yìí. hear what we are saying. maka. kí a ṣe nípa iṣẹ́ ni a dá abraham bàbá wa láre. ǹjẹ́ ẹ mọ̀ pé nípa iṣẹ́ la dá abraham bàbá wa láre. was not our ancestor abraham considered righteous. nígbà tí ó fi isaac ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ. that is iṣẹ́ for you. for what is when he. that is iṣẹ́ for you. ọmọ ẹ má gbàgbé pé ọmọkùnrin yóò lọ́mọ. This man called Abraham was childless. Ó Ishmael. He had Ishmael. Order to be Isaac. And he had Isaac. Ṣùgbọ́n wàhálà dé ńlẹ̀ nù ilé. There was problem in his house. Wọ́n lé Ishmael jáde. Ishmael was sick. Àti ìyá ẹ̀. And the mother. Ní ìsìn ọmọ kan ṣoṣo ló wá ní báyìí. Now he has just one son. Isaac by name Isaac. Isaac ẹyọkan ṣoṣo tún ni náà. the only son. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. after one hundred years. ọlọ́run tún sọ pé kó lọ fi rúbọ fóun. God said they should offer him as a sacrifice. ó di dọjọ́ mẹ́ta. for three days. tó ń dẹ̀ rìn lọ. and they were walking. ọmọ yìí dẹ̀ ń béèrè. Isaac was. daddy. bàbá mi. gbogbo ohun tá a máa fi rúbọ. we have other apparatus items. àárí àgbo. but where is the ram the main substance ram. akogidani àkó ìṣànà dání àkó gbogbo nǹkan ẹ̀hún tá a máa fi rú bọ́dà. where is the animal for this. yóò pèsè. my lord will provide. ọmọ nǹkan ṣoṣo kò ní kankan mọ́ nínú ilé o. no more child. kò mọ where about of ishmael. ibi tí ishmael wà ń gbà yẹn bàbá rẹ̀ abraham ò mọ̀. kò mọ̀ kò mọ̀ ní tí agari wà. and the mother hagai. ẹyọ kan ṣo tó tún ní. The only one he sees. Ǹjẹ́ kì í tún ṣe ta gbogbo ohun tó ní tún lélẹ̀ yìí báyìí? This is another selling all their property. So Abraham tún gbọ́dọ̀ ta gbogbo ohun tó ní báyìí. Will Abraham sell all his properties again? Ìbá jẹ́ nítorí ìjọba ọ̀run, ìbá jẹ́ tẹ̀ fẹ́ di bàbá gbogbo ayé. Either for him to make heaven or the father of all nations. Ó láti ta gbogbo ohun tó ní. He must offer a sacrifice. Ó láti lọ fọmọ rúbọ. And offer the son as a sacrifice. Ó pa ọmọ yẹn, ó pa. Was he ready? Of course, he was ready to kill that child. Ìgbò bá tún wá pàyẹ ní ìsìn ìgbà wo ló fẹ́ bí mìíràn. For this time he kills that child at age one. Ẹ kò wọ́ọ̀rì ìgbà tó Olúwa sọ pé kó ṣe bẹ́ẹ̀. Once God says he should do it. He was ready to do it. Ó sì múra tán láti ṣe é. Nǹkan tó ń pè ní iṣẹ́ ni. That is what you call work kí ni ṣe tọ́lọ́run tún béèrè yẹn lọ́wọ́ Abraham lẹ́yìn gbogbo ọjọ́ tí ọmọkùnrin ti fi dúró hundred years. lẹ́yìn ọgọ́rùn-ún láì fi. kí ló tún béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ṣe tí òun tó ń béèrè le tó yìí. why this difficult request from God? aṣọ kò tẹ wá bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ìwọ. but you as a believer God is not asking you anything. you will just enter kingdom of God yọ like that. ó sì ṣánpá wọlé bẹ́ẹ̀ ni bí ẹni wọ yàrá ẹni lọ sí ìjọba ti Ọlọ́run. kò ní bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ rẹ̀. God requires nothing from you. Ọ̀fẹ́ nígbàlà. Eh, salvation is free. Kò má tọ́ra ẹ jẹ. Please don't be deceived and don't deceive yourself. Tí wọ́n tẹ̀ ní béèrè nǹkan lọ́wọ́ ẹ. Nothing is required of you. Ìtì ẹni pé kò wá ṣọ́ọ̀ṣì kò dẹ̀ jáde. Your own is to come to church and you leave. Kábòsá ti dájú. Be sure of protection. Kò jẹ kó mú kó lówó kó kọ́lé kó ṣe. Have all the good things of life. Ìpè bàdà ti dún ìwà náà kọ́ máa pè. And on the last day, you will be number one on the roll call. Ọ̀ máa tanra ẹ jẹ counsel. ìwọ rí ìgbàgbọ́ bá iṣẹ́ rẹ̀ rìn. ṣé o rí pé ìgbàgbọ́ bá iṣẹ́ rìn. àti pé ó ní ìgbàgbọ́ ó tún ṣiṣẹ́. and he walked. kà síwájú sí. let's read further. àti pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ di pípé. ṣé o rí pé iṣẹ́ ló sọ ìgbàgbọ́ ẹ̀ di pípé. Working together and his faith was made. Aníṣẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbẹ́ afẹ́là dáadáa. Do we need. Ọlọ́run ní nǹkan gbà lọ́wọ́ wa ṣe lọ́lọ́run máa lọ máa béèrè nǹkan tó ga. God will task you something you will not find so easy to offer. Túkà síwájú sí i. Ìwé mímọ́ sì ṣe tí ó wí pé. Ìwé mímọ́ ṣe tí ó wí pé. Abraham gba Ọlọ́run gbọ́. Abraham gba Ọlọ́run gbọ́. A sì kà á sí òdodo fún un. A kà á sí òdodo fún un. A sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ó di ọ̀rẹ́ Ọlọ́run ní tó ṣe lájà yẹn. for what abraham did that day. ó qualify yẹn sí ìjọba ọ̀run straight. ó yẹ lẹ́ni tí ó lọ sí ìjọba ti ọlọ́run he was qualified to make. kọ́má tí tán. ǹjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ ni à ń dá ènìyàn láre. ṣé wàá rí i pé ọ̀rọ̀ ìgbà ọ̀fẹ́ nígbàlà ò ṣẹlẹ̀. salvation is not free. kì í kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan. ìgbàgbọ́ nìkan ò tẹ ẹ̀gbani làbáyé. person is justified by what he does. òun láti fi ṣe. and not by faith alone gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú kí a dá rahabu panṣágà láre nípa iṣẹ́. ẹ tún jẹ́ ká tún lọ sọ́dọ̀ rahabu panṣágà. let's go to rahab. ẹ tún wo nǹkan tó àgbèrè ṣe. rahab the prostitute. aṣẹ́wó. a prostitute. nígbà tí àwọn tí ó lọ ṣami ní ilẹ̀ jericho tí wọ́n ya ọ̀dọ̀ ẹ̀. when the spies from jericho came. joshua àtàwọn ọ̀rẹ́ ẹ̀. joshua and his people. kò sọ pé kán wá bá wọn sùn. He didn't offer them herself. Ó fi wọn pamọ́. Rather, he kept them in safe custody. Wọ́n dẹ̀ ti kó sí lọ́wọ́ lọ́jọ́ náà. And that day they were boxed up. Kí ni wọ́n ti fẹ́ yọ? How can they escape from our home? Ṣùgbọ́n sì yà lẹ́nu. Surprisingly. Kò tẹ́ fọ́ra gbére lọ wọn. He didn't offer them a status as a woman of the church. Ó Orí àjà. And he hid them. Ìgbà táwọn tó ń wá wọn dẹ́. In the roof. Ó ní wọn ò sí lé when those ẹ sáà mọ̀ pé aṣẹ́wó lòun ń ṣe. you know i'm a prostitute. so kí ló ń ilé ilé tọkùnrin bá wà mí bẹ́ẹ̀ rí. if i have man or men here you see them. àwọn yẹn dẹ̀ lọ ti wọn lóòótọ́. and those who are looking after this man. aṣẹ́wó sáà ní lóòótọ́. she's a prostitute. ó dẹ̀ fún wọn lọ pamọ́ sókè. and she hid them in the rooftop. lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán. the ceiling after their departure. tó wá di ìgbà tí ilẹ̀ mọ́. and are done. ilẹ̀ ò tí ì mọ́ tán wàá sọ wọn kalẹ̀. and she asked them to come down from the ceiling. And ẹ máa lọ you cannot leave. àwọn ará bíi ilé ètò dé o. these people can still come again. okay ká tó lọkúnlẹ̀ ká gbàdúrà. before we leave let us pray. wọ́n ṣe gbàdúrà fún mi. and they pray for her. kí ló wá ṣẹlẹ̀ sí rahab panṣágà. what happened to rahab the prophet. fún fún nǹkan tó ṣe for for for action that day. yes. nígbà tí ó gba àwọn oníṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn. now this Rahab panṣẹ́gà. this same Rahab the prostitute. bí wọ́n ṣe gbàdúrà fún tán. when they pray for her. ọlọ́run dẹ̀ fún lórí ọ̀fẹ́ kó má ṣàṣẹ́wó mọ́. and God gave her the spirit of generation. ọlọ́run yí lọ́kàn padà. she repented. ó ronú pàwàdà. she repented. bẹ́ẹ̀ wọ́n wàásù fún pé iṣẹ́ aṣẹ́wó kó má ṣe mọ́. madam as a prostitute. ó dẹ̀ gbà sí wọn lẹ́nu. and uh, they, they change her. they fọkọ̀. o si le fọkàn náà Don't pé sọkàn fún ẹ. God will give you your own husband. Go turn out dẹ̀ lọ fọkàn. and she remarried. nígbà tó máa fọkàn. when she married. ọmọbìnrin ìfẹ́ salmon. she married salmon. ìgbà toma máa bímọ òun àti salmon. when rahab. wọ́n bí boasi. gave would salmon give birth to boas. ìgbà tí boasi máa bímọ. from boas. obi obedi. they gave birth to obedi. ìgbà tí obedi máa bímọ from obed generation obi jese give birth to jese nígbà tí jese máa bímọ when jese was to give birth ẹ máa lọ́run obi dáfídì give birth to david kan in one word dáfídì jẹ́ ìran rahabu panṣágà bẹ́ẹ̀ ni. can you trace david to rahab of course the same generation there is blood relation there. nítorí bí ara ní àìsí ẹ̀mí ti jẹ́ òkú. wàá gbọ́ ohun tó ń fi parí ibẹ̀ yẹn bí ara láìsí ẹ̀mí ti jẹ́ òkú tí ò bá ti sí ẹ̀mí lára ènìyàn ti kú nìyẹn. kí ló wá wí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ jẹ́ òkú. so is faith without ìgbàgbọ́ tí ò bá ṣiṣẹ́ ń bẹ̀. faith without work is dead. òkú ìgbàgbọ́ is dead is dead. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí ẹ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 lórí wàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa.